alágbára ọba kẹrẹrẹ kárí ayé ọba tí kiri kiri kiri ṣòro ẹ ẹrù jẹjẹ ìmọ̀lẹ̀ ìdúró mọ̀ lèyí kábíyèsí o ọba kẹrẹrẹ kárí ayé ọba tí ṣòro gbogbo gbogbo gbogbo ọba tó ń dá gbogbo ayé àfi ọpọ ìwọ aláàbí wo ọba ìyanu ọba lágbára ọba tẹ́lẹ̀rẹ́ kárí ayé ọba tí ń gbénú múdí aṣọlá ọba tí ń gbénú múdí aṣògo ẹ̀rù jẹjẹ mọ́lẹ̀ òwúrọ̀ máa ń lò ní kábíyèsí o a fi ọpẹ́ ògo ọlá àti ìfún orúkọ mímọ́ yín a dúpẹ́dúpẹ́ fún ohun gbogbo tí ẹ ṣe fún wa a kí gbogbo wa kú ìkàlẹ̀ ní àsìkò yìí a gbàdúrà ní wákàtí ọ̀wọ̀ ní wípé gbogbo ọ̀rọ̀ tí ẹ máa jáde lẹ́nu wòlíì òjíṣẹ́ ọlọ́run kó lè so èso rere kó dẹ̀ mú ohun tí ó dára wá fún gbogbo wa kí àwọn aláìsàn kan máa rí wòsàn kí àwọn oníròbìnú jẹ́ kan máa rí ayọ̀ nínú Kristi ní orúkọ Jésù Kristi olúwa wa àmín àmín akọ́lé ìwàásù wa ní àárọ̀ yìí ó ní ọ̀rọ̀. ìwé kíkà ní orí Jòhánù ẹsẹ̀ kínní orí kínní ní àtètèkọ́ ṣe ni ọ̀rọ̀ wà ọ̀rọ̀ sì wà pẹ̀lú Ọlọ́run Ọlọ́run sì ni ọ̀rọ̀ náà kí ni ó jẹ́ ọ̀rọ̀ Ọlọ́run ni ọ̀rọ̀ ọ̀rọ̀ máa ń ṣe ń tó dáa ọ̀rọ̀ dẹ̀ máa ń ṣe tí ò dára tí a bá wo inú Jòhánù orí kẹfà orí kìíní ẹsẹ̀ kìíní títí dé ẹsẹ̀ kẹtàlá nígbà tí Jésù kó àwọn ènìyàn jọ tó ń wàásù ebi ń pa àwọn ènìyàn Jésù sì béèrè wípé ta ni ó ní oúnjẹ níbí torí ebi ń pa àwọn tó ti jókòó tí wọ́n ń gbọ́ ìwàásù ọ̀rọ̀ Ọlọ́run àti ọmọ kékeré tó ní èso àkàrà bíi mélòó kan àti ẹja méjì péré olúwa sì gbé e sókè ó sì dúpẹ́ lọ́wọ́ bàbá rẹ̀ wípé bàbá òun dúpẹ́ fún àkàrà kékeré yìí àti ẹja kékeré yìí ó ní òun mọ̀ wípé gbogbo agbára bàbá ọwọ́ rẹ̀ ló wà wípé gbogbo àwọn tó jókòó síbí kí ẹ pèsè fún wọn kí àkàrà yìí kó tó èmi fi yín nínú olúwa mo fẹ́ sọ fún yín ní àsìkò yìí wípé ọ̀rọ̀ ní agbára púpọ̀ púpọ̀ ní orí ọ̀rọ̀ ni mo fẹ́ sọ ìwàásù mi ó dẹ̀ máa lọ lórí oríṣiríṣi lórí ìpele ìpele ìpele ṣùgbọ́n mo bẹ̀rẹ̀ lórí ọ̀rọ̀ ó sọ pé ní àtètè kan ṣe ọ̀rọ̀ ni ọlọ́run ọ̀rọ̀ wà ọ̀rọ̀ sì ni ọlọ́run irú ọ̀rọ̀ wo ni wọ́n ń sọ nínú ayé rẹ ọ̀rọ̀ ni ọlọ́run sọ tó fi dá gbogbo ewéko sílẹ̀ ọ̀rọ̀ ni ọlọ́run sọ tí igi wà ọ̀rọ̀ ni ọlọ́run sọ tí àwọn òkè wà ọ̀rọ̀ ni ọlọ́run sọ tí àwọn òkun wà àwọn tó ń ṣe ibi ọ̀rọ̀ náà ni wọ́n ń sọ àwọn tó ń súre fún àwọn ọmọ wọn ọ̀rọ̀ náà ni wọ́n ń sọ irú ọ̀rọ̀ wo ni wọ́n ń sọ. So tí o bá ka bíbélì rẹ ọ̀rọ̀ ọlọ́run ló wà nù bíbélì nígbà tí bíbélì sọ fún wa wípé ní àtètèkọ́ṣe ọ̀rọ̀ náà wà ọ̀rọ̀ sì ni ọlọ́run ó mìnì dájú pé tó bá ti ṣí ìwé mímọ́ o ti ṣí ọlọ́run tó o bá ti ṣí ìwé mímọ́ o ti ń bọ́lọ́run sọ̀rọ̀ ìjẹ́ ìwọ ń ka bíbélì rẹ ìjẹ́ ìwọ ń mọ pàtàkì ọ̀rọ̀ ọlọ́run nínú ayé rẹ tí ogun bá dé bá ọ ta sá lọ bá ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tó kún bá dé bá wọn wọ́n lọ ilé aláwo lọ wọ́n lọ ilé adáadáa ń ṣe wọ́n agbègbè kú gbèlé wọn lọ́wọ́ ìbẹ̀rẹ̀ ìpọ́njú ayé nìyẹn ṣùgbọ́n gbà tí ogun bá dé tó gbé bíbélì rẹ tó wà lórí orúnkún rẹ tó ń bá ọlọ́run sọ̀rọ̀ wípé ọlọ́run ó ti sọ fún mi nínú ìwé sáàmù psalm one hundred and twenty-one wípé mi yóò gbé orí mi sí orí òkè wọn ni èmi yóò gbé ojú mi sí orí òkè wọn ni níbo ni ìrànlọ́wọ́ mi ti wà ìrànlọ́wọ́ mi ti ọwọ́ olúwa wá ìrànlọ́wọ́ mi kò wá láti ọwọ́ ènìyàn nítorí ẹni tí ọlọ́run bá rán sí ọ tó bá ní gan kò ní fún ọ ṣùgbọ́n tí ọlọ́run bá rán sí ọ tí ò bá fún ọ kò ní ní tini oníbo ni ìrànlọ́wọ́ mi ti wà ìrànlọ́wọ́ mi ti ọwọ́ olúwa wá ẹni tí ó dàrú òun ayé ẹni tí pa á mọ́ kì í sùn kì í èsì ẹni tí pa á mọ́ kì í dògbé olúwẹlé olùjí rẹ àti òjìji mi lọ́wọ́ ọ̀tún rẹ lọ́wọ́ òsì rẹ yóò pa ọmọ yóò wà pẹ̀lú rẹ yóò dáàbò bò ọ́ ó sọ wípé kì yóò jẹ́ kí oòrùn àwọn ọ̀tá mi tó pa mí ní ìgbà ọ̀sán bẹ́ẹ̀ sì ni kì yóò jẹ́ kí òṣùpá àwọn ọ̀tá mi tó pa mí ní ìgbà òru ẹni tó bá dì mú òun ló máa ṣaláàbò rẹ ǹjẹ́ ìwọ di ọlọ́run mú bí mo ti ń sọ nígbà gbogbo wípé nínú ayé rẹ fìtọ́ lọ́run ṣàkọ́kọ́ o fìtọ́ lọ́run ṣàkọ́kọ́ o ó rẹ́. ọlọ́run Abraham, ọlọ́run tó dá gbogbo ayé mo fẹ́ tì ọ́ yóò gbà ọlọ́run ọ̀rọ̀ ni mo pálọ́ṣẹ ní wákàtí ọ̀wọ́ ẹ mo rúbọ láti Jésù gbogbo ọ̀rọ̀ tó ń gbọ́rọ̀ gbogbo etí tó ń gbọ́rọ̀ mi kí ọ̀rọ̀ náà kó di ìyè kí ọ̀rọ̀ náà kó di mímúṣẹ nínú ayé rẹ lórí àwọn ọmọ rẹ àwọn ọmọ rẹ gbọ́rọ̀ sí ẹ ọmọ tí ò gbọ́rọ̀ sí òbí lẹ́nu ó máa ṣègbè ọgbọ́n gbọ́ ọmọ tó ń gbọ́ ọ̀rọ̀ mi ní wákàtí ọ̀wọ̀ yìí mo ní kẹ́ máa gbọ́rọ̀ sí àwọn òbí yín kẹ́ gbọ́rọ̀ sí ọlọ́run ẹ̀yin christian kẹ́ gbọ́rọ̀ sí ọlọ́run ọ̀rọ̀ ó ní agbára púpọ̀ púpọ̀ tí òbí bá fẹ́ súre á ní kí ọmọ kó ra nǹkan tó dáa wá bí Jacob ṣe sọ ó ra nǹkan tó dáa fún Isaac fún bàbá rẹ̀ bàbá rẹ̀ dẹ̀ bílẹ̀sì rẹ̀ ọmọ tó bá múnú òbí dùn yóò gbọ́rọ̀ tó dáa lẹ́nu òbí yóò gbọ́rọ̀ tó dáa lẹ́nu ọlọ́run ká ṣe ìgbọ́ràn ó ṣe pàtàkì jù fún àwọn onígbàgbọ́ ká gbọ́rọ̀ sí ọlọ́run lẹ́nu ó lẹ́yìn fi rí ìbùkún gbà ìwọ tó ń gbọ́rọ̀ mi lónìí mo ló ń ṣe rere ọ̀rọ̀ ọlọ́run yóò mú ayé rẹ wá sí ìdí tí èyí ọlọ́run fẹ́ káyé rẹ dé mo paláṣẹ ní wákàtí ọ̀wọ̀ ọ̀rọ̀ lẹ́ ń gbọ́ tí mò ń sọ sí yín gbogbo ẹ̀yin fẹ́ ti gbọ́rọ̀ mi tó bá ní ti fi ọ̀rọ̀ ṣe sínú ayé rẹ pé kí ayé rẹ kó má lójú kó má lọ́nà mo pálẹ́sẹ̀ mo sọ̀rọ̀ tú sílẹ̀ tí ẹnìkan bá dé ẹnìkan ló máa tú kí àwọn ogun ọ̀run kó máa tú ọ sílẹ̀ níbi tí ayé tó ti dè ẹ́ mọ́ ní orúkọ ti Jésù ní agbára ti bàbá ní agbára ti ọmọ ní agbára ti ẹ̀mí mímọ́ gba ìtúsílẹ̀ gba ìwòsàn gba ìtúsílẹ̀ gba ìwòsàn gbogbo ọ̀rọ̀ ògùn èké láti ṣe sí ọ láti sọ sí ọ olùkọ́ fáyà.